Miliki Express ètò tó Miliki ẹyọ olólùfẹ́ wa nílẹ̀ ṣàmọ̀ pé mo ṣèlérí fún yín nígbà tí ètò bẹ̀rẹ̀ wípé hmm, ètò tòní yìí ètò àrà ọ̀tọ̀ ló máa jẹ́ ṣé mo pé mi ò sọ fún yín pé mo máa má lè jù wá sí orí ètò bẹ́ẹ̀ ni surprise package ni mo fi ṣe fún yín fún gbogbo èèyàn olólùfẹ́ wa tó ti ń kàn sí mi lórí ẹ̀rọ ayélujára pé kí ló dé ẹ̀ kí n gbàlejò wa wọn ni ẹ̀ kí n gbàlejò wa wọn ni ẹ̀ lè ní báyìí mo ti wá ṣèfẹ́ ọkọ yín ọlọ́ṣẹ̀rẹ̀ tíátà ní ẹ̀ka ti Yorùbá àwọn ni mo mú wá fún yín lénìí ẹ káàbọ̀ sí orí ètò wa ṣé dáadáa lẹ dé ṣọ́kọ̀ òjèpo <laughs> òrékelẹ́wà onígèlè yìí skẹtẹlẹ onígèlè yìí skontolo ah, ah, kí ló dé lẹ́yìn tó wá dàbẹ́ ni pé ẹ ń lọ sówà ń bẹ̀ báyìí o kí ló dé mo jealous ni o ah, ẹ fẹ́ fáì jù mí lọ lórí ètò ẹ àlejò mi ẹ káàbọ̀ sí orí ètò ẹjọ ẹ bá wa dárúkọ yìí mi ò fẹ́ sọ orúkọ wọn mo fẹ́ kí àlejò wa kí kọ́ mọ̀ yín kẹ́yìn náà mọ̀ ẹ jọ kí lorúkọ yín. orúkọ tèmi ni ọlábísí adéyẹmí. ọlábísí adéyẹmí òrékelẹ́wà lóṣèré tíátà tí mo mú wá fún yín lénìí ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ẹ jọ ọmọ ibo nìyí ibo lẹ ká kọ́kọ́ bẹ̀rẹ̀ ńbẹ̀ náà ká tó máa lọ sínú ìrìn àjò yín nínú iṣẹ́ tíátà. Um, ọmọ bíbí ìlú Iléṣà mo. Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun state. Ọ̀ṣun state. Hmm. ìpínlẹ̀ ọmọlúwàbí. ìpínlẹ̀ ọmọlúwàbí ọ̀ oh, ọ̀ oh, that's good. ẹ eh, ẹ káàbọ̀ sí orí ètò wa eh, ẹ ṣe mọ̀ pé ẹ̀yin ará Ọ̀ṣun wọ́n ní lágbolé lágbolé olúkálùkù ló ní ṣe máa kì wọ́n ní agboolé wọn gẹ́gẹ́ bí ọmọ Yorùbá kí tiẹ̀ ní oríkì yẹn ṣẹ̀ lè ju oríkì sódà àwọn tiyín nílé ṣàtọ́bárin wọn ni ah, ọmọ wa lélẹ́yìí <laughs> ẹ bá wa sọ oríkì yín fún àwọn olólùfẹ́ yín. Ah, mi mọ̀ o ah, kí ló dé àti ọlábísí ẹyọ ọmọ yorùbá wọn bí yín sílé ni àbí báwo ni báwo ló ṣe jẹ́ tẹ̀tì ẹ̀ mọ́ díẹ̀ nínú oríkì yín. Mm, àti ten years mo ti kúrò ní ṣá mo lọ sílé haúsá okay. so ilẹ̀ haúsá ni mo ti ṣe most of my teenage. Mm. yes ìyẹn ìbẹ̀lẹ̀ dàgbà sí mm, mm. so ká sọ pé ń sì pé ẹgbẹ́ haúsá nìyẹn. bẹ́ẹ̀ni. Sànú. Ah, Dangote. <laughs> ìyá kíkè. lápẹ́ kálá. <laughs> ẹ wo àfi kí iṣẹ́ iléeṣẹ́ Orísun káyà bẹ̀rẹ̀ ibi tó ti sọ èdè haúsá nítorí pé àlejò mi wọ́n ní haúsá lọ́gbọ́n <laughs> haúsá lọ́gbọ́n Sànú de zua ya hanya ṣẹ́rí pẹ̀mí náà try gbogbo ọ̀sà díẹ̀ ẹ káàbọ̀ lẹ́kọ̀ọ́ sí àlejò wa ní ọmọ eh, Ọ̀ṣun ni wọ́n ẹ jọ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yín sínú iṣẹ́ tíátà tẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. mo jẹ́ ẹni tó fẹ́ràn super story so a máa ń wo super story nígbà tí mo kúrò nílé Haúsá mo wá padà wá sí Iléṣà láti wá lọ sí eh, university so mo máa ń wo super story àti eh, papa School, so ìgbà tí mo wá rí admission sí Ọ̀ṣun State Polytechnic so I keep on mo ń wò ìgbà tí mo parí ND tó yẹ kí n lọ ṣe IT mo wá decide àti lọ sí Adenuga school that's PEFTE mo lọ enrol so mo wá learn láti art mm. so ìgbà tá a ṣe tán ní two thousand and mo wá lọ sí theatre group Goriola ọkọ àǹtí ayọ̀ adésanya tẹ́lẹ̀ so azan goriola so hmm. ibẹ̀ ni mo tún ti wá kọ́ sí hmm. lẹ́yìn ìgbà yẹn mo wá padà sí school láti lọ parí school mi so after that mo wá tún lọ ṣiṣẹ́ hmm. so ìgbà tí mo lọ ṣiṣẹ́ ẹnìkan tí mo mọ̀ ní casmart tí mo mọ̀ ní industry òun wá bisikì òun ṣe yẹ ká lọ sí location so bá ṣe lọ sí location ní two thousand and seventeen december wọ́n ṣe rí mi báyìí wọ́n ń wẹ́ ẹni tán máa lò wọ́n ṣe ní àṣọ mọ́ heart wọ́n á ní àmú mọ́ heart so wọ́n ṣe lò mí nínú fíìmù yẹn nìyẹn baby mama. iṣẹ́ tí ẹ ti yàn láàyò láti máa ṣe yìí iṣẹ́ tíátà yìí ẹ ẹ ti bá wa yànnà ná bí ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ títí ẹ fi dé ibi tí ẹ wà lénìí yìí. ok um, mo jẹ́ ẹnìkan tó like láti máa wo fíìmù Papa Jasco àti Super Story so ìgbà tí mo ṣe tán ní ìrè tí mo parí ND tó yẹ kí n lọ ṣe IT so instead of going for IT mo wá lọ sí eh, school Wálé Adénúgà production ní ajao. that's Pepti mo lọ kọ́ bí ṣe máa art so ìgbà tí mo ṣe tán mo wá tún lọ enrol lọ́dọ̀ Goriola Azan hmm. so ìgbà tí mo wá kúrò ń bẹ̀ mo ní láti padà lọ sí school láti lọ ṣe HND mi so ìgbà tí mo ṣe tán tí mo padà wá sẹ́kọ̀ọ́ instead of kí n padà lọ síbi tí àti máa art torí ó wà difficult nígbà yẹn hmm. so mo ní ìdá tí lọ ṣiṣẹ́ so ìgbà tí mo ṣiṣẹ́ tán tí mò ń ṣiṣẹ́ torí mo ṣì ń ṣiṣẹ́ lọ́wọ́ àmì working class lady so ó ní boy kan Yinka Smart àjọ máa lọ sí the same church ni so ó dẹ̀ mọ̀ wípé mo ti lọ sí Pepsi mo dẹ̀ ti lọ sọ́dọ̀ Goriola so olúwa sọ pé Bísí ìwọ látijọ́ tó ti lọ kọ́ mọ́ṣin hard ó tẹ fi ṣiṣẹ́ ò ṣe anything ok location kan wà lájà jẹ́ ká lọ so bí mo ṣe lọ sí location eh, Bùnmi Ebony okay. baby mama Eh, yorùbá series ni so wọ́n wá ẹni tán máa lò fún one particular role mm. so director yẹn wá rí máa ń ṣe mo heart mo wá ní ah mo ti kọ́ láti pé mo heart so mo yẹ fi mí sí role yẹn. and they fit into that character yes very perfect hmm. kò sí character tá a lè ṣe torí a ti kọ́ ti mọ̀ so ìgbà tí mo wá ṣe that particular character tán mo wá bẹ̀rẹ̀ sí ní develop that interest in going back to what I've learned before mm. so mo bẹ̀rẹ̀ sí ní develop so from there èmi àti Yínká tó bá ti ní tó ti pè ó máa mú mi dání a máa lọ so bá ṣe ń lọ nìyẹn mo wá pàdé gẹ́ẹ̀ kan Bímbọ́ Ahmed òun ló wá ní àbí sí ìtọ́ pé o ní interest ní kínní o dẹ̀ ṣọ́ọ̀pù fẹ́ o ṣe produce fíìmù títẹ̀ so bó di pé èmi náà wá di producer nìyẹn. Hmm, ìtọ́lẹ́gbọ́n yẹn o àlejò wa ẹ wo <laughs> mo fẹ́ràn àlejò wa mi ò tiẹ̀ ní láti béèrè gbogbo àwọn ìbéèrè tó yẹ kí n máa mú níkọ̀ọ̀kan níkọ̀ọ̀kan wọ́n ṣe bẹ̀rẹ̀ pé báwo ni ìrìn àjò wọn ṣe bẹ̀rẹ̀ ẹ wo wọ́n dẹ̀ mú gbogbo ẹ̀ wọ́n dẹ̀ nà péré péré péré láti gbà tán lọ sí school bọ́n ṣe lọ location o bọ́n ṣe pàdé ẹni báyìí báyìí ẹ wo <laughs> gbogbo ẹ̀ ni wọ́n tò pépépé fún wa ẹ ṣeun àlejò wa ẹ wá jẹ́ kí n béèrè wípé àtìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré yìí ṣé ẹ̀yin fúnra yín ẹ sọ ẹ ti mẹ́nu bà náà ló jẹ́ kí ìbéèrè yìí kó jẹyọ ẹni pé ẹnìkan wá sọ pé kí ló dé tẹ́ ẹ̀ ṣe produce so àwọn iṣẹ́ mélòó lẹ̀ tí ti wá gbé jáde fúnra yín báyìí ok lọ́wọ́lọ́wọ́ báyìí mo ti ṣe iṣẹ́ mẹ́ta uh, ìkejì a máa ṣe lórí YouTube ìkẹta wọn ṣì ń edit ẹ lọ́wọ́ hmm. so ó jẹ́ mẹ́ta. ok tẹ́yìn ti gbé jáde kí wàá ní hmm. orúkọ àwọn sinimá náà. ok alákọ̀ọ́kọ́ ìlù ìlù drum ìlù bẹ́ẹ̀ eh, so ẹlẹ́ẹ̀kejì ẹni bí ẹlẹ́ẹ̀kẹta tí a ṣẹ̀ parí ní first week of August tá a wà nínú ẹ̀yìn my wife my wet that is ọ̀rọ̀ ìyàwó mi ọ̀rọ̀ mi. ọ̀rọ̀ mi ní pé gbogbo ọtí ẹ ti jáde. wọn ti jáde. Ah, ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ kú ìfojúsọ́nà àwọn sinimá tuntun ti arábìnrin ọlábísí tó ń bọ̀ lọ́nà láìpẹ́ yìí mo kí yín kú oríire o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́pẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ ìrìn àjò yìí àti rówó produce gan ó máa jẹ́ wàhálà ẹ wá jẹ́ kí n bẹ̀rẹ̀ wípé ẹ jẹ́ kí a tiẹ̀ tún mẹ́nu kúrò díẹ̀ nínú ọ̀rọ̀ iṣẹ́ yín ẹ jẹ́ kí a wá go private ẹ̀ Ọ̀rẹ́kẹ́lẹ́wà nìyín gẹ́gẹ́ bí olóṣèré tíátà báwo ni ẹ ṣe máa ń relate pẹ̀lú àwọn fans yín bóyá àwọn tó bá sọ pé a fẹ́ràn yín ẹ mọ̀ pé oríṣiríṣi àwọn messages àbí ìpè báwo ni ẹ ṣe mójútó àárín yẹn mm. pàápàá jùlọ àwọn fans ọkùnrin tó máa wò pé Ọ̀rẹ́kẹ́lẹ́wà yìí mo láìkí ẹ jẹ́ kí n kọnu ìfẹ́ sí báwo lẹ ṣe máa ń mójútó àárín yẹn. <laughs> Eh, mo èèyàn nílà ẹni tí téèyàn bá ń ṣe láyé èèyàn nílà ti máa apply maturity so nínú dm mi báyìí a lot of àwọn ọkùnrin I, like your this one i like the way you this one i like your this i like your thank you mo ṣáà ń try àti manage wọn so that kò ní go beyond ẹlòmíì gan ó máa sọ pé hello can i have your number ẹni tí kò mọ̀ mí rí máa fẹ́ gba nọ́mbà mi wọn ní ok ṣáà ká máa chat bí jẹ́ ká múra wa dáadáa kó tó lè wá gba nọ́mbà so mo ń try àti mo ń guide like láti eh, mo ń apply maturity. Mm. Yeah. ok so ṣé ẹ ti wà nílé ọkọ ẹ má bínú pé mo béèrè àbí ṣé ṣíṣe nìyẹn abẹ ṣì ṣé àwọn èèyàn ṣì lè apply àbí hmm, ẹ ti wà taken. <laughs> ok mi ti marry. wow ẹ eh, ti marry ok ẹ eh, ok mo fẹ́ béèrè tó bá yẹ pé ẹ sọ pé ẹ eh, wọ́n ti wọ́n ti ẹ ti wà taken mo fẹ́ béèrè pé ṣé ọkọ yín wọ́n gbà yín láàyè láti máa ṣiṣẹ́ bọ́ nísìnyí tá ti sọ wípé ẹ tí màá rí i pé sisi nìyí òkè mi ò ní béèrè ìbéèrè yẹn mọ́ ẹ wá yẹ kí n béèrè wípé oúnjẹ wo gan lẹ fẹ́ràn jù ah iyán ni ìjẹsà. iyán àti iyán àti ẹ̀fọ́ ríro. <laughs> ẹ̀fọ́ ríro ṣé ẹ mọ̀ pé nílùú wa náà iyán la máa ń jẹ o ọmọ kogi ni mi ò bọ ah. àwa yorùbá kogi àwa ọkùn ṣé máa ń gbọ́ tí wọ́n sọ pé ó kún o ìlú mi ìlú mi nìyẹn a lè jẹ yán láàárọ̀ a lè jẹ lọ́sàn-án a lè jẹ lálẹ́ oúnjẹ wa ni ẹ̀yìn rí wípé ó tiẹ̀ ti dà tí n bá wá kí ìyán ni màá jẹ ń bẹ tẹ́yìn náà bá wá kí mi ìyán lẹ máa jẹ lọ́dọ̀ mi àlejò wa láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ òṣèré yìí tálẹ́ tí ẹ̀ ń wò pé ẹni báyìí báyìí nínú ẹ̀ka tíátà ti Yorùbá ó ní àwòkọ́ṣe mi. Mm. fúnkẹ́ akíndélé. wáá fúnkẹ́ akíndélé ìròyìn yẹn náà dá ọ àwọn ọkùnrin kan kò sí kankan tẹ́ ẹ wò bí àwòkọ́ṣe. ọkùnrin hmm. ẹ̀yẹ́ kì í mú àǹtà. àǹtà lánìyàn wá dádì wa anta lánìyàn àwọn olólùfẹ́ yín kan wà ń bíbà wọ́n ní ẹ̀yin ni àwòkọ́ṣe wọn. ẹ wọ́n jẹ́ kí n bẹ̀rẹ̀ wípé ẹ mọ̀ pé ìgbà míì wọ́n máa sọ pé àwọn èèyàn lọ location oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀ gẹ́gẹ́ bíi experience àwọn nǹkan tẹ̀yìn ti rí nígbà tẹ́ bá lọ sí oko eré ṣòótọ́ ni àbí kì í ṣòótọ́ àwọn nǹkan tá máa ń gbọ́ pé wọ́n ní tó bá lọ sí oko eré oríṣiríṣi àwọn ẹ̀sùn lóríṣiríṣi láàrin producer sí àwọn olóṣèré láàrin director sí àwọn olóṣèré àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ìwà nǹkan tá máa ń gbọ́ pé ó máa ń ṣẹlẹ̀ ńgbà míì ẹ̀yin olóṣèré ni iṣẹ́ yín ni so ẹ máa lè sọ fún wa díẹ̀ ṣòótọ́ ni bóyá tiẹ̀ ti ní irú experience kankan rí ẹ sọ fún wa àtàwọn aráalé. mi kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀ yàtọ̀ sí pé kí wọ́n pe àwọn tó fẹ́ tó ní ró kan wá kán dẹ̀ showcase nǹkan tó fẹ́ ṣe kó máa lọ sẹ́yìn tó bá fẹ́ sùn wọ́n ti máa bá gba hòtẹ́ẹ̀lì so apart from that it's all professionals. it's all professionals uh, mm, yes. so and ẹyin dá ti yín ẹ dá ẹlòmíín ló máa dé wọn máa sọ pé ah, àwọn àlejò míín wà tàmá gbá tó máa Ah, pé ìgbà táwọn lọ location director kan ó ó fẹ́ fi ẹ ó fẹ́ máa ṣe wọ́n ní báṣubàṣu ẹ ṣe mọ̀ bó ṣe ń lọ ẹ wẹ́ aṣáàtì ẹ̀dúpẹ́ ẹ̀yin aráalé ẹ̀yin náà gbọ́ kì í ṣe gbogbo àwọn Eh, olùdarí àbí olóòtú ló máa ń ní àwọn ìwàkúwà tí ẹ máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ káàkiri ẹnìkan náà lóde tó sọ pé tó bá ti lọ sí oko eré iṣẹ́ wọn ni wọ́n lọ ń ṣe níbẹ̀ ẹ tẹ̀ mọ́ pé ibikíbi tí àwọn èèyàn bá wà kò sí ká má rí àwọn èèyàn ṣe máa rá àwọn nǹkan àwọn èèyàn díẹ̀díẹ̀ tó yẹ pé táwọn òyìnbó máa ń pè ní bad egg àwọn èèyàn tí ò dá mẹ́rin tó yẹ pé wọ́n máa máa mú àwọn ìwà kúwà jáde ẹ ṣeun àlejò wa mo tiẹ̀ ní interest nínú sinimá tẹ̀sán pé ẹ fẹ́ gbé jáde ìlú ọmọ mọ̀ pé ìlú a máa ń lùlù ni àwọn èèyàn máa ń jó sí kí tí ẹni sinimá náà dá lé lórí ẹ̀ kàn fún wa ní díẹ̀ nínú ìtàn náà. kò mà tí jáde. ẹ kò tí jáde ẹ sọ díẹ̀ náà. ó dá lé lórí ọmọ tó ń bá wí tí wọ́n kìlọ̀ fún tí ó gbọ́ ẹ mọ̀ báwo yẹ fẹ́ sọ mi fẹ́ sọ mo fẹ́ kàn náà wò fúnra wọn hmm. wọ́n ní téèyàn bá lu ìlú hmm. ẹ mọ̀ pé tí n bá lu ìlú sí yín létí ọ̀tọ̀ nìkan tẹ̀yìn máa gbọ́ hmm. tí n bá lù sẹ́lómi létí ọ̀tọ̀ nìkan tó máa gbọ́ hmm. so nǹkan tó dálé lórí nìyẹn mi ní lè hmm. sọ jù báyẹn lọ so dà wọ́n á lè lọ wò tó bá ti jáde. <laughs> Eh, ẹ ó dáa náà ṣe mọ̀ pé nǹkan tẹ bá sọ fún wọn bá ṣe dùn òun náà làwọn èèyàn máa fọ pé ah wọ́n dẹ̀ sọ̀rọ̀ ń pa sinimá ìlú yìí ìlú yìí mo ń gbọ́ ẹ jẹ́ kí n lọ wo ẹ jẹ́ kí n lọ rà á tán àlejò wa adúpẹ́ ní ọwọ́ ọlọ́run níbi tí ìrìn àjò iṣẹ́ òṣèré tí ẹ yàn láàyò láti máa ṣe yìí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run níbi tí ẹ bá a dé ẹ wá jẹ́ kí n béèrè wípé láti ìsìn yìí sí bí ọdún márùn-ún àbí ọdún méjì sọjọ́ iwájú kí tí ẹ ní àwọn èròǹgbà àbí àwọn ìgbésẹ̀ tí ẹ ní lọ́kàn tí ẹ pinnu pé mo fẹ́ ṣe lórí iṣẹ́ tí mo yàn láàyò láti máa ṣe yìí. ok mi nǹkan fẹ́ẹ́ dúró sí Yorùbá industry nìkan so mo ṣe fẹ́ move ahead kí n lọ sí the English set okay. sector mm. of the industry so by by January mo ní series kan tí mo ti kọ tó ti wà ńlẹ̀ kọ́lọ̀ ń pèsè owó ni a ń bá àwọn sponsor wa sọ̀rọ̀ so that a máa lè ṣe ṣe twenty six series television episode TV okay. episode okay. so by next year maybe by February I'm máa bẹ̀rẹ̀ sí shoot and purely English no Yorùbá. Wow. tọ ẹ Ọlọ́run ní pé wọ́n ní ká máa pinnu nǹkan tá a bá ṣe Ọlọ́run àdẹ̀bà wa ṣe kí ni a bá wa fà mí sí o ẹ gbogbo ìgbésẹ̀ náà tẹ̀ ní nípa ìtẹ̀síwájú nínú iṣẹ́ yín Ọlọ́run á jẹ́ kó yọrí sí rere a dúpẹ́ pé a pè yín pé ẹ jẹ́ wa iléeṣẹ́ yín kò ní jóná ẹ ṣé tá a bá tún pè yín lọ́jọ́ mi ṣe ẹ máa wá ẹ ṣé a o ṣùgbọ́n kẹ́ tó lọ ẹ jẹ́ kí n fún yín ní àǹfààní láti ju orin kan fún àwọn olólùfẹ́ wa nílé ẹ ṣe mọ̀ pé táwọn bá ti ṣiṣẹ́ ní abala lábala ètò Miliki Express ìdárayá wọn òun ló jẹ ẹ̀mí lógún nítorí náà kọ́ tábà ti ṣètò díẹ̀ á tún ju orin kan sí káwọn olólùfẹ́ wa nílé ẹ̀ẹ̀kan lọ fi gbé bọ́dì wọn ẹ jẹ́ ká fún yín ní àǹfààní kọ̀ọ̀kẹ́ tó máa lọ ẹ bá wa sọ orin kan tẹ fẹ́ kí àwọn olólùfẹ́ yín orin tẹ̀ mọ́ pé ẹ̀yin láì jù ẹ jẹ́ kí wọ́n lọ jẹ̀gbádùn ẹ̀ nílé. ok ẹ bá mi play orin ẹ̀gbọ́n mi bàbá mi Yínká Ayéfẹ́lẹ́. ẹ ẹni wọn ṣá wọn ní gbogbo orin Yínká Ayéfẹ́lẹ́ ọ̀hún ilé ìtẹ̀sábà tẹ́ bá ṣàtìrí kẹ́ bá wa jù sórí afẹ́fẹ́ káwọn olólùfẹ́ wa ẹ̀ kàn fi jẹ̀gbádùn ọ̀sẹ̀ ni. ẹ ṣe àlejò wa iléeṣẹ́ yín kò ní jóná ẹ ṣe àdúpẹ́ ẹ̀yin olólùfẹ́ wa nílé mo lérò pé ẹ ti jẹ̀gbádùn abala ìfomijomi tọrọ ọ̀rọ̀ pẹ̀lú àlejò wa ọ̀rẹ́kẹ́lẹ́ wa ọlọ́ṣèré Ọlábísí Adéyẹmí tí mo mú wá fún yín ẹ ṣẹ̀dẹ̀ túmọ̀ wípé èmi náà ló máa ń sọ fún yín ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mo máa ń tẹnu mọ́ pé kí lẹ̀ ń ta kí lẹ̀ ń ta ẹgbẹ́ wa ká bá yín polówó rẹ̀ wọ́n ní ìpolówó ọjà ó ní agunmòwò ẹ́ wọ́n fẹ́ fi àǹfààní yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bama incorporation bí wọ́n ṣe ṣe onígbọ̀wọ́ ìpolówó tí mo fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bama incorporation wọ́n wà ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n dẹ̀ wà ní ìlú òyìnbó ẹ wo kí ni iṣẹ́ wọn gangan wọ́n ní nǹkan kí nǹkan tẹ́ bá ní tí ẹ fẹ́ fi ránṣẹ́ sí àwọn ẹbí ọ̀rẹ́ ará àbí níbi iṣẹ́ ni ní gbogbo àgbáyé iṣẹ́ wọn ni kí wọ́n bá yín kó lọ síbẹ̀ wọ́n ní wọ́n máa ń ṣe wọ́n máa ń kó ẹrù fún àwọn èèyàn láti orí òfurufú tẹ bá fẹ́ ti òfurufú ó wà ń bẹ̀ tẹ bá fẹ́ ti olómi eléta àwọn òyìnbó máa ń pè ní shipping ó wà ń bẹ̀ ẹ wò ó wọ́n ní tó bá tiẹ̀ tún jẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà ní ibikíbi tẹ bá fẹ́ kọ́ bá yín kó ẹrù àwọn ẹrù tó wúwo wúwo ẹrù lé bíi furnitures nǹkan oúnjẹ náà tẹ bá fẹ́ kó wọn ránṣẹ́ sí ìlú òyìnbó wọ́n ṣetán láti bá a yín kó ṣàdàmọ̀ nǹkan tó jẹ́ kí tiwọn yàtọ̀ tó kó yàtọ̀ kì í ṣe pé wọ́n kàn máa kó wá sí orílẹ̀-èdè yẹn wá dẹ̀ drop ẹ̀ sí warehouse rárá rárá o tẹ bá tún fún wọn ní àdírẹ́sì ibi tẹ fẹ́ kó lọ gọ́gọ́gọ́gọ́ ilé ìyẹn home delivery wọn á tún bá yín gbé délé bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n dẹ̀ wà káàkiri gbogbo àgbáyé ṣé mọ́tò lẹ fẹ́ fi ránṣẹ́ ni o ṣé ẹ fẹ́ kó mọ́tò wọlé láti ìlú òyìnbó ni o Bama Incorporation wọ́n ṣetán láti ṣiṣẹ́ yìí fún yín ẹ̀yin ẹ kàn sí wọn lórí àwọn nọ́mbà tí ó wà lórí amóhùnmáwòrán yín kí ẹ dán wọn wò kí ẹ rí bí ó ṣe jẹ́ ẹ láti iléeṣẹ́ Bama Incorporation ẹ̀yin olólùfẹ́ wa mo lérò wípé ẹ ti jẹ̀gbádùn abala àlejò wa lọ́wọ́lọ́wọ́ bá ẹ wò ó ẹ jẹ́ ká lọ fún ìsinmi ráńpẹ́ ètò ṣì ń tẹ̀síwájú ṣe mọ̀ pé àlejò wa wọ́n ti fún yín ní orin ayéfẹ́lẹ́ wọ́n ní pé ẹ àwọn fẹ́ orin ayéfẹ́lẹ́ ẹ jẹ́ kí wọ́n bá wa ju orin ayéfẹ́lẹ́ sí afẹ́fẹ́ fún àwọn olólùfẹ́ wa kán fi jẹ̀gbádùn abala yìí à ń bọ̀.